إن الحمد لله نصحبه ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأمر هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى àtọ̀rọ̀ àtàlátù fún anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà àti gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ àti àwọn ará àdúgbò lọ́kùnrin àti lóbìnrin abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala àwọn ìlú ìwọ̀n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala mọ́ta àlúwàláyà àwọn kùdẹ̀kùdẹ̀ wa abẹ́lọ́mọba subhanahu wa ta'ala kó ṣàmúlò wa èyí tí wọ́n ní ká máa fi fi àkíyèsí ara wa àtẹ̀lẹ̀ tí ó dáàjì a ń pè ní alkọ́ọ̀lì dáàjì òun náà ni plura gbólóhùn alqanita látara alqunut kí ni ìtumọ̀ eléyìí eléyìí tá a bá padà sínú alqur'anul karim ọlọ́mọba subhanahu wa ta'ala sọ fún wa nisa الله سبحانه وتعالى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم فالصالحات قانتات قال الله سبحانه وتعالى أني الرجال قوامون على النساء àwọn ni wọ́n jẹ́ ẹni tó mójútó ọ̀rọ̀ àwọn obìnrin ọlọ́run ọba subhanahu wa ta'ala ó dá wa lákọ̀ọ́lábò ó dẹ̀ ní ìwúlò tàjọ́ ṣe fúnra wa bíbí akọ bíbí abo ìtumọ̀ rẹ̀ náà ni wípé a máa dúkú ní pàmà rẹ̀ gbégbé títí di àsìkò tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó jogun rẹ̀ àti gbogbo tó ń bẹ lórí ẹ̀ títí di ìgbà tí gbogbo tó ń bẹ lórí rẹ̀ yóò wá sópin títí di ìgbà tí a yóò fi wá sópin a máa bí sí a máa rẹ̀ sí pẹ̀lú pé ọkùnrin bẹ obìnrin bẹ tó túmọ̀ sí pé a ní ìdí ara wa ọkùnrin nìkan lè máa dágbáyé bẹ́ẹ̀ ni àwọn obìnrin nǹkan náà lè máa tí a gbé ayé àjọ máa ní bùkátà síra wa ni ṣùgbọ́ta ni tí ó máa darí ilé tàlẹ́ni tí ó jọ́gá ọba tó dáwa ó ní àbúrújá ọgbọ̀ àmúnà alẹ́sìta àwọn ọkùnrin àwọn ẹlẹ́ni tó ń mójú tó ọ̀rọ̀ òkè sọ̀kọ̀wọ́ àbíkọ́ yìí méjèèjì náà ni ìdíṣẹ̀rí àlò ọ̀wọ́n sí láti mọ̀ bá lágbàáyé òun náà lẹ́ni tó ń mójútó nǹkan tó ń mójútó gan kọ́yí òun lẹ́ni tí ó ń mójútó nǹkan tá a lè pè ní bí supervisor àbí bí ẹni tá a lè pè ní ẹni tó jẹ́ master tó ń darí nǹkan tó ń mójútó nǹkan الرجال قوامون على النساء ọba tó dé ìní àti ní tó dá ọkùnrin tó dá obìnrin ó ní ọkùnrin ni òun gbé àṣẹ fún láti máa darí àwọn obìnrin ọkùnrin lòun gbé àṣẹ fún láti máa darí àwọn obìnrin eléyìí tí ọlọ́wọ́ bá sọ yìí tá bá wo in tó ń lọ ní àgbáyé a rí bí ọ̀pọ̀lọpọ̀ jìnà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìgbà pé ar-rijal qawwamuna 'ala an-nisaa kó lè lè gan ó àfẹ́tì àwọn ọmọ obìnrin mùsùlùmí ní àtẹ̀lùtọ́lọ̀ ń bá obìnrin ni ó gbà bẹ́ẹ̀ látara àwọn àṣìṣú tí obìnrin báyìí máa ń ṣe ọlọ́mọba tó dá wa ó ní àrùjálù qawwamuna 'ala an-nisa bima faddala Allahu ba'dahum 'ala ba'din ọlọ́run ní tó fà á òun ni pé generally speaking ọkùnrin wà stronger ju obìnrin lọ hátà àwọn olóyìnbó gan wọ́n sọ pé the weak sex dàbí sábà ń sọ̀rọ̀ obìnrin àtọkùnrin wọ́n a máa refer sí àwọn obìnrin wípé èèyàn tó lẹ èèyàn tó lẹ tabaníká wo egungun ọkùnrin àti egungun obìnrin ọkùnrin ní egungun ju obìnrin lọ náà eléyìí ta general rule lélẹ̀ ní ó túmọ̀ sí pé a níláwọn obìnrin kọ̀ọ̀kan tó ṣe pé mú ó lè gungun ju àwọn ọkùnrin kan ṣùgbọ́n generally speaking àwọn ọkùnrin wọ́n ní egun ju àwọn obìnrin lọ ọlọ́wọ́n ọba ló ṣe bẹ́ẹ̀ àwọn obìnrin kọ̀ọ̀kan tó ṣe wípé wọ́n ní egungun ju ọkùnrin lọ ní àánì ṣáàbù nìyẹn wà ṣáàbù láì kọ́ sọ àyè ìkan tó ṣe pé wà ìrẹ́gúlá àní sọ in tó jẹ́ irregularity káwá sọ di ẹ̀yìn tí à ń lò ní òfin òfin òun ní pé ọkùnrin ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó dá wà lẹ́yìn tí ó wà stronger ju àwọn obìnrin lọ nítorí iṣẹ́ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fẹ́ pè fún wa bákan náà tá a bá wò in terms of làákàyè ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní kí làákàyè ọkùnrin kò ṣe pé kó mú ju làákàyè obìnrin lọ tó ṣe pé làákàyè ti ti wọn ni ó pé ju làákàyè àmọye àwọn ọkùnrin lọ tí wọ́n eléyìí orí ṣe nǹkan tó ṣe wípé àálòmù nìkan ní tó ṣe wípé wà ṣáàbù wà ṣáàbù láyé kọ́sọ̀ àlejò àlè fi nǹkan tó ṣe wípé ó wà ṣáàbù tó wà ìlẹ́gúlà kásọ̀ di standard ọlọ́run ọba subhanahu wa ta'ala ló gbé ọlá fún àwọn ọkùnrin bẹ́ẹ̀ قال سبحانه وتعالى بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم الله نية تصيح وبما أنفقوا من أموالهم àwọn ọkùnrin ni wọ́n tún ná owó wọn dúkìá wọn a máa lẹ́nu tọkùnrin bá ló fẹ́ fẹ́yàwó níṣìí ó bẹ̀rẹ̀ ìnáwó nìyẹn ọ̀tọ̀ ní owó sàdáàkí tí ó sàn tó wá sanwó sọ̀dá àkítán ọ̀tọ̀ ní wàlímọ́tún nìká ara ànáwó náà ni ìpìlẹ̀ ní pé responsibility ti ẹ̀yìn àwọn àfáà mi ti ẹgbà pé ọ̀ràn yẹn ni wàlímọ́tún nìká ó ti ẹ̀jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà gbà pé mustapha yẹn ṣùgbọ́n tí ó gbé wàlímọ́tún nìká ìpìlẹ̀ ní pọ́kùnrin náà ni ó gbé lẹ́yìn wàlímà wọ́n súnmọ́ra wọn òdìgbò lóyún àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìtọ́jú olóyún òun náà ni ó mọ̀ sí ìfọ́ ọkú tó lóyún gan jíjẹ múmú obìnrin yìí òun náà ni ó mọ̀ gbé kódà kóbìnrin lówó jù lọ responsibility ọkùnrin yẹn òun ni láti bọ́yàwó rẹ̀ kódà kí obìnrin kó lówó jù lọ so tó bá tó ń bẹ ní oyún yóò tún máa gbọ́ bùkátà rẹ̀ bákan náà tó bá di kó bímọ àtọ́mọ àtòun òun náà ni yóò máa ṣe ni yóò máa náwó náà gbóbìnrin ò bá ná kankan ní owó rẹ̀ láti lè fi tọ́jú ara rẹ̀ nípa jíjẹ múmu àbí fi tọ́jú ọmọ nípa jíjẹ múmu àti nǹkan ní ibẹ̀ ànílógbè ìrẹ́lẹ́ṣẹ̀ẹ́ torí pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala fi ọkùnrin jù lórí òun ṣe pé nítorí kó lè máa bóbìnrin lásìkò nìkan ṣùgbọ́n torí bí ọlọ́wọ́ba ṣe dá bákan náà torí responsibility bí ọlọ́wọ́ba lábọ̀ ọlọ́run lẹ́yìn bàtí ọlọ́wọ́ba sọ eléyìí ó wá mẹ́nu bá ó mẹ́nu lé nǹkan tó ní àbí ká sọ pé wọn bá subhanahu wa ta'ala wọn sọ̀rọ̀ nípa nǹkan tó ní ṣe pẹ̀lú tọ́pìkì wa fasalihat àwọn obìnrin rẹ̀ qanitatun àwọn ni àwọn obìnrin tó ṣe àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala àṣẹ tání àṣẹ ọkọ wọn tó ń bẹ lábẹ́ àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé obìnrin tí ó tẹ̀láṣẹ ọkọ obìnrin ni ó tẹ̀láṣẹ ọlọ́run ọba anábíwá muhammad sallallahu alayhi wa sallam قل لا تؤدي المرأة حق ربها حتى تؤدي حق زوجها obìnrin ò lè tí ì ṣe kíni kò lè tí ì pe ìwọ ọlọ́mọ ọba tí ò bá pe ìwọ ọkọ obìnrin tí ò pe ìwọ ọkọ kò pe ìwọ ọlọ́mọ ọba kò tí ì tẹ̀láṣẹ ọlọ́mọ ọba subhanahu wa ta'ala ẹni obìnrin yìí ni a olùsìn lọ́wọ́ ọba ni àwọn nígbà olóṣèlú sí ọkọ rẹ̀ àwọn ló máa ń gbọ́ ọkọ rẹ̀ lẹ́nu ọkọ òní tí sọ kankan yóò ti sọ méjì ọkọ̀ òní tí sọ ẹyọ kan ó ti sọ mẹ́wàá ọkọ̀ bá ní dùkó mẹ́un ló ní kò sí tó jọ ọwá lóbìnrin náà máa ń sin lọ́ǹgá ọ̀nà olóbin sin lọ́ǹgá obìnrin tí ó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu à ń sọ pé ń sin lọ́wọ́ obìnrin tí ó gbọ́rọ̀ sí ọkọ rẹ̀ lẹ́nu tí ó fún ọkọ ní ẹ̀tọ́ rẹ̀ a bìtẹ̀ ń fún ọlọ́wọ́ba ní ẹ̀tọ́ rẹ̀ àlè ní obìnrin bẹ́ẹ̀ ó ń fún ọlọ́wọ́ba ní ẹ̀tọ́ ọlọ́wọ́ba tó ni ní fasalihat qanitat àwọn wọn lẹ́nu wọ́n máa ń tẹ̀lé àṣẹ ọkọ wọn wọ́n máa ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n lọ subhanahu wa ta'ala irú obìnrin bẹ́ẹ̀ òun ni obìnrin rí sílẹ̀ yìí ní pọ́bíkì ẹni ká máa fi bára wa sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí ni wọ́n kì í ṣe kọ̀ọ̀nì táàkì ni wọ́n kì í ṣe obìnrin tó ṣe pín gbọ́rọ̀ sọ́kọ̀ lẹ́nu tí ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí nashivat ni wọ́n òun náà ni obìnrin tó ṣe wípé ìmọ̀ ń gapá sí ọkọ àfẹnitọ́lọ́ bá ṣàánú lókù obìnrin tí wọ́n ń pè ní anáṣì lóbìnrin tó ṣe wípé kọ́kọ́ tó sọ ẹyọ ọ̀kan ó ti sọ méjì kọ́kọ́ tó sọ ẹyọ ọ̀kan ó ti sọ mẹ́wàá ọkọ̀ ọba níjòkó ń bẹ̀rún kò sí ní tó jọ ọ́ irú obìnrin bẹ́ẹ̀ nashis ni wọ́n ń pè láì fi hákun àti tamar bótọ́ mọ́sánwà ń lóyún annashis obìnrin tó ṣe pé kí ni kò ń gbọ́rọ̀ sí ọkọ lẹ́nu kò ń tẹ̀ láṣẹ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala صلت المرأة خمسها وأطاعت زوجها وحصنت فرجها قيل لها ادخلي من, أب... من أي أبواب الجنة شئت tóbìnrin bá ń tẹ̀lé tó ń kírun wákàtí mara bákanáà ó ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ bákanáà oṣù abẹ́ rẹ̀ wọ́n sọ fún wípé wọ́n sọ fún wípé máa wọ àjẹ́nà láti bí èyíkéyìí inú géètì àjẹ́nà mú mọ̀ tó lè fún nítorí kí ni torí pé ó ń kí wákàtí márùn-ún bẹ́ẹ̀ ni ó ń tẹ̀lé aṣọ ọkọ rẹ̀ ó dẹ̀ ṣọ́ abẹ́ rẹ̀ sọ́ká wọ àwọn kẹtàmẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tí ó sọ torí pé obìnrin tó ń tẹ̀lé aṣọ ọkọ ó ń tẹ̀lá ṣe ọlọ́wọ́ ọba náà ni ó ń kírun wákàtí márùn-ún dẹ́fẹ́tì ẹni tó ń kírun wákàtí márùn-ún àwọn nǹkan míì tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó ní ká máa ṣe yóò máa ṣe tó jọrọ yẹn àwọn kan tọ́lọ́wọ́ ọba ní ká jìnà sí yóò jìnà sí ṣùgbọ́n nàbí sọ̀lá àtàǹkan dárúkọ ó ń kírun wákàtí márùn-ún ó ń tẹ̀lá ọkọ rẹ̀ torí pé kí ni ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ní inna as-salata tanha èmútẹ́ rí yẹn a máa kọ̀wọ̀ àbàjẹ́ àti nǹkan tó ṣe wípé kò dáa nínú ẹ̀sìn àwọn nǹkan tí ò dáa nínú àṣà èmútẹ́ ni tó bá ń kí yóò máa jìnà nǹkan ṣùgbọ́n nàbùwà Muhammad sallallahu alaihi wasallam sọ wípé wà àtọ́rán zawjaha ó tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ láti lè fi kankan yẹn pa wípé ìtẹ̀láṣẹ ọkọ nǹkan tó ṣe wípé bákan náà ànábì sallallahu alaihi wasallam ó sọ yí pé wàhálà farjaha ó dáàbò bo abẹ́rẹ́ torí pé nǹkan tó pàtàkì lòun náà صلى الله سبحانه وتعالى فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله فتباو بتاكالي أوتي ما شقوقوقو kò ń ṣobìnrin gidi lóbìnrin tó ṣe wípé yóò máa rojọ́ ọkọ rẹ̀ káàkiri ní tó ṣẹlẹ̀ láàrin òun àtọkọ yóò sọ fún lébọ̀ yóò sọ fún àwọn mọ̀lẹ́bí ẹ̀ yóò sọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn yóò máa wọkọ níwò èèyàn kéèyàn wọ́n máa wu ọkọ níwò yẹ̀yẹ́ torí pé ìyàwó tó gbé sílé ìyàwó ìdí yẹ̀yẹ́ rẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ ó ti yẹ̀yẹ́ rẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó ti yẹyẹ rẹ̀ lọ́dọ̀ àwọn aládùúgbò yóò máa rí kọjá ládùúgbò àwọn yóò máa yìí mú sí torí pé ìyàwó yìí ó ti rojọ rẹ̀ káàkiri káàkiri tún lè rẹ̀ obìnrin gidi tó jẹ́ olùpáyọ̀ ọlọ́mọba yóò máa ṣọ́kọ̀ kọ̀ọ̀kọ̀ kò ní máa anabuwa muhammad sallallahu alaihi wasallam oníkẹ́yìn nìta mẹ́tìdá nàzọ́ta ilé á sàrátì ó ní obìnrin tó fi lórí ìròyìn tó fi pé tó bá wò inú yóò dùn tó ní pé kò sí nǹkan tó dùn nínú àwọn adùn ayé tọkùnrin máa níbi kó níyàwó gidi tí a bá níyàwó gidi ẹnu rẹ̀ ó máa dùn púpọ̀ kò rẹ̀ nǹkan tó lè wà frustrating ni pé kéèyàn ní ìyàwó burúkú ṣe pé tó bá lóun jáde òun lọ bí iṣẹ́ òun bọ̀ wá òun dé padà yóò wo pé kí òun tó ń lọ nu náà báyìí ó bá délé àfikán máa búra wọn ìpè oríṣiríṣi ṣùgbọ́n gbà tọkọ délé tó bá báyàwó bó ṣe ń bá a ló ń pọ́n mi ìwẹ̀ fún ló ń gbóúnjẹ kalẹ̀ ló ń sọ̀rọ̀ tútù fún àti rẹ́ bẹ́ẹ̀ lọ inú ọkọ yóò máa dùn yóò sọ pé kí òun lè yẹn ní bàdà bísínẹ́sì fẹ́ sanabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ìlú àná tó bá wò sàrátìkì inú rí ó máa dùn wáyé dá amẹ́rẹ́tà àtọ̀ àtìkì tó bá pa aláṣẹ yóò tẹ̀ láṣẹ wáyé lọ́rí tààrà hafizọ́tìkà fi máàlíkà tó bá sí lára ń jì dúkìá rẹ̀ tó fi kalẹ̀ kò ní jàmbá rẹ̀ bákan náà fi fàrùjà abẹ́rẹ̀ náà kò ní lọ obìnrin ní ọkọ rẹ̀ lọ bí iṣẹ́ ó ti bẹ̀rẹ̀ ránù kò sẹ́ni tí ó tí ìfẹ́ ẹgbà aláṣepọ̀ tánú àwọn níbọ̀ tọ́jọkùnrin tọ́kù bá ti sí ilé ó bẹ̀rẹ̀ rìnkùnrin yẹn irú obìnrin bẹ́ẹ̀ ò lè jẹ́ sọ́ọ́líhà tó ń ṣobìnrin gidi فالصالحات قانتات حافظات للغيب وحفظ الله اللهم بأتم دوا لسو إليه أنبوى محمد صلى الله عليه وسلم òun lóró yìn àwọn obìnrin gidi báyìí tó ló jẹ́ pé nínú ọ̀rọ̀ kan tí anábì sọ ẹbọ́ ṣe ń bẹ̀rù sunan ibn majah anábì sallallahu alaihi wa sallam ní yattakhidh ahadukum qalban shakira anábì sallallahu alaihi ní ẹ̀kọ́ kan yín gbìyànjú àti ní ọkàn tí máa dúpẹ́ fọlọ́n tí máa appreciate tí máa appreciate ọlọ́run ọba subhanahu wa ta'ala. ala bó kìlú wù kí kọndíṣìn wa kó rí ta máa ń wo àwọn ọ̀kẹ́ tán ní jù wa lọ ká máa wo ẹ̀yìn àwọn ọ̀kẹ́ náà ń bẹ táwa náà dáa jù lọ táwa náà ń wò wá ipe hàn kí ni náà dẹ̀ rí báyìí ìwọ máa fi yóò máa dúpẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó máa dúpẹ́ ní ọkàn rẹ̀ gbogbo ọgbà lè yẹ tẹ́kì àdúkùn kọlban ṣákírà wà ní sáànà zákírà kó jẹ́ ni tí ó kù fún azikru ìmọ̀ràn tí ọlọ́run bá subhanahu wa ta'ala anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wọ́n tẹ̀síwájú ó ní wa zawjatan salihatan bákan náà ìyàwó dáadáa wa zawjatan salihatan ìyàwó dáadáa tó ṣe wípé tu'inu ahadakum ala amri akhirati tí ó ràn èèyàn kan ní lọ́wọ́ lórí sí lórí ọ̀rọ̀ àìkìyàmọ̀ rẹ̀ àdúgbò ọ̀rọ̀ wẹni tá ń fẹ́ ẹni tá a fẹ́ tó ṣe wípé yóò tún àìkìyàmọ̀ wa ṣe kò jẹ́ ni tá a fẹ́ tí ó bá àìkìyàmọ̀ wa jẹ́ eléyìí tá ń sọ à ń sọ sáìdì tọ́pìkì tó fún wa ni ó wà applicable sí the other side náà ọkùnrin tó fẹ́ yàwó ẹwà nìkan kọ́ ló wò kò sí nǹkan tó burú kéèyàn wo ẹwà obìnrin àwọn èèyàn máa fóbìnrin nítorí ẹwà wọ́n máa fẹ́ nítorí pé ó ní kéjì lọ́wọ́ wọ́n á fẹ́ nítorí pé fámìlì tó ti wá lórúkọ ṣùgbọ́n tó pàtàkì jùlọ oníká fi obìnrin nítorí kó jẹ́ ẹlẹ́sìn tẹ́lẹ̀sìn méjì bá pàdé ara wọn fún ọ̀rọ̀ àwọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala وزوجة صالحة تعين أحدكم على أمر الآخرة كيف قسمني إذا جكم أنت ويا وجديتيون لو ليرى القيامة إلي يرى نبوة محمد صلى الله عليه وسلم سلوك ذاك الزوجة القانتة obìnrin tí máa tẹ̀láṣẹ kí máa tẹ̀láṣẹ ọkọ kó ń ṣe nǹkan tágbọ̀rọ̀ fi ọwọ́ yẹ́bùyẹ́bù mú nínú gbèsè ayé wa torí wípé nǹkan tó lè wí ní wa ni àmọ́ ẹlòmíì tó jọmọ ná látara pé ó ṣìyàwó fẹ́ gẹ́gẹ́ bí n ń sọ ó apply sí the other side náà ọmọbìnrin mi náà lè di ọmọ ná látara kó ṣọkọ fẹ́ sọni tí ó jẹ́ ìyá ọmọ wa agbọ́dọ̀ mọ̀rú èèyàn bẹ́ẹ̀ ká máa dára kárí pé ẹni tí ò ní kó bẹ́sìn wa tí ò ní kó bá ẹ̀sìn àwọn ọmọ wa ní ilé jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ so fasọ́lé hàtù kọ̀ ní tààtùn hafizatun lẹ́lùwẹ́ ìdìbì máa hafizallah obìnrin tí wọ́n ń pè ní alkọ̀ọ̀nì tààtùn anábíwá muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé obìnrin gidi kò ń ṣe obìnrin tí máa dùn ọkọ rẹ̀ lóhùn anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní ayyuma rajulin da'a imra'atahu ila firashi fa'abat an ta'tiya ẹni obìnrin tó ṣe pé ọkọ pè lọ sórí bẹ́ẹ̀dì láti bá a láṣepọ̀ ó wá ní kò sí tó jọ la'anat al-mala'ikatu hatta tusbiya wa fi riwaya hatta yarda anha zawjuha irú obìnrin bẹ́ẹ̀ ó ti di náṣìlì àwọn mọ̀láìkà mọ̀ ṣe pé fún tí èrí ẹ̀mọ́ ni àwọn mọ̀láìkà mọ̀ ṣe pé fún tí èrí ìyọnu ọkọ yẹn nínú hadithi ní anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní la yad'u rajulun imra'atahu ila firash wa taba alayhi illa kana alladhi fi as-sama'i saqitan alayhi ọkùnrin kò ní pé rẹ̀ lọ síbi ìbùkún ní kó wá kọ̀ kó lóhun òṣèlú àfi kó ṣe pé ọlọ́run ọba tó ń bẹ lókè kó mọ bínú tó obìnrin bẹ́ẹ̀ eléyìí sọ pàtàkì máa tẹ̀lé àṣọ ọkọ so bí ọlọ́run ọba ṣe gbé responsibility fún ọkọ òun ni ó náwó ni ó ṣe léyìn ni ó fún lóúnjẹ ni ó raṣọ fún tó bá bímọ náà ò ní ó tọ́jú àwọn ọmọ pẹ̀lú owó responsibilities so in tí wo obìnrin bẹ́ẹ̀ san padà fún òun náà ni pé kóun náà jẹ́ mọ̀tíà ẹni tí máa tẹ́lá ṣọ̀tọ̀ in tí wo obìnrin bẹ́ẹ̀ san lẹ́san padà òun ni pé tọkùnrin yẹn bá pè é fún oorun ní kò ní dùn lóhun àti tó bá ṣe wípé genuine wà lóko pé alápèjúwe ń sin oúnṣe nǹkan oṣù ọkùnrin afẹ́ bá lò lójú abẹ́ irú situation bẹ́ẹ̀ ọkùnrin ẹgbẹ́ fún rẹ̀ ti takò àṣẹ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala irú obìnrin bí ó gbọ́dọ̀ gbà fún àti bóyá ó rẹ̀ ní àárẹ̀ tí ò lè gbérú nǹkan bẹ́ẹ̀ mara ó lè ní jẹmi excuse in situation there. ṣùgbọ́n kò ń ṣe pé lè ìṣẹ̀lẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ ju pé ìbẹ́ láìkì kì ní gbogbo ní méṣe máa sọ anú òfi bẹ́ẹ̀ láìkì ẹ̀ òun láìkì kí ọkọ máa súnmọ́ òun àkí ló dé ní ìkàn láìkì ẹ̀ náà yóò dẹ̀ gbóúnjẹ kalẹ̀ òun jẹ́ yóò fún ẹ lówó aṣọ ògbà yóò sanwó lé ó gbé àwọn ọmọ tó ti bí fún yóò mọ̀ tọ́jú wọn ó mọ̀ gbówó ẹ ó wá ní òkàn láìkí ẹ̀ sórí obìnrin bẹ́ẹ̀ aláìmoore yẹn ni irú obìnrin bẹ́ẹ̀ kò kí ń ṣe kọ́ níta sòkọ́ níta ò kí ń dun ọkọ lóhun àfi tí ìdí pàtàkì bá wà lókù tó bá ti di pé obìnrin ń dun ọkọ rẹ̀ lóru ó ti di náà ṣíza irú obìnrin bẹ́ẹ̀dẹ̀ ní ọkọ náà lè ṣe kí ni ó lè fi pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí òfin ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá fi fi tẹ̀lé pé wàláti tẹ̀kàfúnà nùṣúzọ̀húnnà àwọn obìnrin ní tẹ́lẹ̀ bá rí pé wọ́n ń gbọ́wọ́kọ́wọ́ wọ́n ń ganpá torí pé ìtumọ̀ náṣàlá ò ní pé kí nǹkan ga tóbìnrin bá ti ń ṣe bí ẹni pé òun ni kọ̀wánà òun lòun kọ̀ntó lé toróbìnrin mi gẹ́gẹ́ bí ta sọ ọkọ̀ orí ti sọ ẹ̀ ọ̀kan ó ti sọ méjì kò rẹ̀ sí ti máa dírù nǹkan báyìí àìní ẹ̀kọ́ ẹ̀sìn tó tó ni kò sí ti máa dírù nǹkan báyìí àwọn ọ̀rẹ́ burúkú ni kò sí ti máa dírù nǹkan báyìí ó ń tẹ́yìn tó ṣe rí pé kò lálàáfíà ni tẹ́rùkọ́ ọmọbìnrin tó rí pé ìyá àwọn ọmọ ń gapá sí bàbá àwọn ní tí ó bá dàgbà nìyẹn ìtò ń lọ́wọ́ máa ṣe fún ọkọ nìyẹn ọkọ òní kì í sọ gbólóhùn kan ó ti sọ méjì sọ irú obìnrin tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ náàṣì òun ni wọ́n ń pè inú ẹ̀sìn ọlọ́wọ́n ọba tó dá gbogbo wa ó wá bá wa dá sí ó ní wọ́n látàkà fúnà múṣù zahun àwọn obìnrin tó ṣe wípé ẹ̀rí pé wọ́n yọ ọwọ́ kọ́wọ́ wọn gbọ́dọ̀ sí lẹ́nu wọn wọ́n dùn yín lóhun wọ́n à ṣe ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe fún yín ẹ̀yin dẹ̀ ń ṣe ẹ̀tọ́ tó yẹ kẹ́yìn ṣe fún wọn ẹ̀tọ́ wọn tó ń bẹ lọ́dọ̀ yín ẹ̀yin ṣe ojúṣe yín ẹ̀ ṣe é kò ṣe báyìí lóò ṣojúṣe yín ẹ̀yin ṣojúṣe bó ṣe kẹ́ ṣe ìyàwó wá ń yọwọ́ kọ́wọ́ yìí ọlọ́run ọba ní fàíbù hùnà ẹ̀ṣẹ̀ wà sí fún wọn wá sí ó mọ ń wúlò púpọ̀ pàtàkì jùlọ tí obìnrin náà bá jẹ́ni tó ṣe kó ní èkó ẹ̀sìn ṣìgbàjọ́ ń pẹ́ra wọn sákìyèsí mùsùlùmí wọ́n dà gẹ́gẹ́ bí dídí fúnra wọn ni gẹ́gẹ́ bí sanabuwa muhammad sallallahu alayhi wa tó sọ ó ní almuminu mir'atul mu'min mùmìnì dídí ló jẹ́ fúnfún mùmìnì ẹgbẹ́ rẹ̀ إذا رأى في عيبا أصلحه فقد أبو هريرة رضي الله عنه وش في الكوفة إكتو مرة لمكلارة ري يوشف شيريني يوشف شيريني سو أني القرآن له أني سنة نبوة محمد صلى الله عليه وسلم له أني باكيس يا روا tó bá ṣe pé obìnrin yẹn tó tọkọ́ ọba tí máa tẹ̀lá ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala kùránì láti bá sọ̀rọ̀ hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam láti bá sọ̀rọ̀ aya báyìí aya báyìí wọn náà wo tó ń ṣe nǹkan báyìí nǹkan báyìí òun ló lè rọ́jà lẹ́ni tó apologize tó bá ṣe kú wọ̀lùgbà ló ṣe tó bá ṣe pé nǹkan tó ṣe tó takà ṣe bá míì ni káàkiri hàn the same thing yóò change adẹ̀mọ́ṣẹlẹ̀ tí ọkọ ń gbà mí àti ṣe pé ọkọ lòun náà máa ṣe tí ó bẹ̀sẹ̀ mi ìyàwó náà kéèsì rẹ̀ ìpé báyìí mi báyìí báyìí báyìí báyìí báyìí wọ́n dé jọ assist ara wọn ṣùgbọ́n ìta ń sọ ni tó ní ṣe pẹ̀lú obìnrin kò lè jẹ́ kọ́ níta àfi kó ṣe pé ó ṣe tán àti máa tẹ̀láṣẹ ọlọ́wọ́ bá kò lè jẹ́ kọ́ níta àfi kó gbà wípé òun ni nọmba tú nínú ilé yẹn kò ń ṣe pé kí ni àwọn jọ jákẹgbẹ́ nínú ilé ìgbà tí bàbá ó sọ yìí pé ó yá wọ lọ́dún kó síbẹ̀ èyí ó sọ pé ó wọ́ lọ́dún kó síbẹ̀ látara wípé ọmọ yẹn gán bẹ̀rù ìyá yẹn àṣẹ ìyá ni ó tẹ̀lé bẹ̀ẹ́ kó níbẹ̀ tí bàbá bá pàṣẹ tí ìyá bá wò pé kí ní ẹ̀ yẹ kó lọ bẹ́ẹ̀ yóò wà bàbá lẹ́yìn yóò wá pàkíyèsí pé báyìí báyìí báyìí bàbá yẹn náà ló ti wá bọ́ta padà láti sọ wípé ó ra ṣẹ̀ráì kò sí pé àbó pàṣẹ ìyàwó sọ wípé kí ni ẹ gbọ́dọ̀ ṣe ìtúrò obìnrin bẹ́ẹ̀ ń gbìn sínú ọkàn àwọn ọmọ ẹ̀yẹn ìtòléwu ni so ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wà láti tàkà fún ẹnu ṣúgbà húnná fàáìlù húnná ẹ ṣe wá sí fún wọn tí wá sí ọ̀pára wàjúrù húnná fi máa bá ọjọ́ ẹ̀kọ́ ikọ́ tí nínú ilé ẹ má jọ bẹ́ẹ̀lì kanáà kọ́lẹ̀ mọ̀ pé kí àwọn ṣe fún yín obìnrin tó wá dé pọ́bìnrin tó gbẹ́sìn yé yóò wá bẹ́ẹ̀ torí pé kí ni orí kó ń gìgàn pa ọlọ́run bá dẹ̀ sọ pé kí ni àrùjálù kọ́wọ́ amúnà alẹ́ nìfà òun kọ́ ló lórí ilé ọkọ òun ló lórí ilé so òun ti gan pa pẹ̀lú tó ń ṣe kó ń lọ apologize ìgbà tó rí pé kí ni ọkọ ṣe wá àti kò ṣe kí ni kò ju wọlé ó rí pé kí ni alhaji rusẹ̀ ọkọ bẹ̀ẹ́kọ́ọ̀tù òun sálámà sọkọ kò dáhùn yóò pé kì ní ipò serious tí ẹ ló bá wá ṣe kọ́ ọlọ́wọ́ bá ní wọ́n torí gbogbo ní ẹlì na wọ́n gbà anábíwa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ni orban rírà múbàwẹ̀ nínà ta ní ẹ̀nà wọn kò ṣe nínà tí ó fi ọ̀bẹ sí wọn lára ọ̀ nínà tí yóò kà fi mọ̀ pé tó ń ṣe kù díẹ̀ káàtó òun ni so torí pé kí ní ohun jẹpa sí yìí so lára jẹpa òun ni ó ṣe pé kí obìnrin kí ọkọ lóun ò fẹ́rẹ́ èèyàn báyìí lé òun yìí kóbìnrin ẹni lára ẹni ẹ máa wálé ẹ ọ̀rẹ́ mi ni ní ìdẹ̀lẹ̀ dú ewé wìbá ó máa wá sílé ni tí wọ́n bá forí gbági ní kó forí gbági tí wọ́n bá dé ọmọ transformer ni kó lọ dìmọ́ transformer ni yóò wá sílé ni anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní walakum alayhinna alla yutina furushakum ahdan takrahuna lára ìtẹ́ níní ẹ̀tọ́ tó jẹ́ ojúṣe tí wọ́n ní kí wọ́n àbọ̀rọ̀ mú èèyàn kan wá sílé yín ẹni tẹ́ ẹ̀ bá ẹni yẹn relative mi ní ẹkìní kan ní ọmọ bàbá kìní kan ní tọ́kọ bá lóun ò fẹ́ rí inú ilé kò fẹ́ rí inú ilé nìyẹn anábì sallallahu alaihi wasallam ní fàyínfà àìmà tó bá ṣe orí kókó tó mẹ́ni yẹ wọlé ní fọ́tọ̀rẹ́fóhùn ẹnu wọn darban ghayra mubarrihin nínú tó ṣe pé kí ni kò ní kó ọgbẹ́ sí wọn lára ṣùgbọ́n kó tó di pé yóò dé lẹ́bùn yẹn wá sí ó ti lọ kó tó di pé yóò dé lẹ́bùn yẹn á ti bọ ikọ́ tí wọn lórí ibùsùn torí pé ọkùnrin òun ló ní kèwàá máa òun ló ní ìjẹ́ olórí ilé ọmọ ọ̀jẹ́ ni tí ó máa protect ilé rẹ̀ ìyàwó kan lè máa gbé anybody wá sínú ilé so anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bí ọlọ́run ọba tó dá wa náà ṣe kọ́ wa ní ẹ̀kọ́ yìí nínú àyà táǹkà fúnra wa nínú súra táǹkà fúnra wa sóbìnrin tí ó jẹ́ obìnrin tí tẹ̀ láṣẹ ọlọ́run ọba a máa rí ń di irú nǹkan báyìí so kò ń ṣe nǹkan tó ṣe rí pé wà fáfẹ́ẹ̀sì láti mọ̀ pé ṣe obìnrin yìí ṣẹ́ni ọlọ́run bá rí àbí kò ń ṣe ẹni ọlọ́run ẹ wo látara ọkọ rẹ̀ ṣẹ́ni tí máa bú ọkọ lẹ́nu ni ṣẹ́ni tí máa tẹ̀ láṣẹ ọkọ ni àbí rárá tó wáyé pé tí máa gbọ́kọ lẹ́nu ni ìjẹ́ni ọlọ́run ọba rẹ̀ ó sì ní big mark big question mark tó bá ṣe pé ẹni tí máa tẹ̀lé àṣẹ ọkọ yín tó dẹ̀ ń ṣe kíní tó ń pé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala fọ́yí ẹ̀kọ́ níta obìnrin tó pé tọ́kọ ò bá sílé kò ń rírì kúrìn obìnrin ní tọ́kọ ò bá ti sílé ó bẹ̀rẹ̀ sí máa tójú bọlé káàkiri nìyẹn ni ó máa ṣe gbéborùn káàkiri yóò jí lọ lé àwọn ẹlòmí láàárọ̀ kùtùkùtù yóò mọ́ nílé gbèrègbè káàkiri àdúgbò látara pé ọkọ̀ sí nílé eléyìí ò kì í ṣe ìwà alkọ̀ọ̀nìta ìwà ànáṣe onírú nǹkan báyìí tàbá wo àgbáyé lónìí nù shoes ó káàkiri táwọn obìnrin ṣe bẹ́ẹ̀ dé west nísìnyí nù shoes ní obìnrin ó máa kàn fani débi pé àwọn ìjọba wọn gan ó tún ṣe kiri wọn ẹnkọrẹ́jì kóbìnrin máa gàpá wọn ẹnkọrẹ́jì ẹ̀ láwọn àwùjọ mi obìnrin lè ní man friend ó ti mario ó tún lè ní man friend bí ọkọ ṣe lè ní girlfriend obìnrin náà lè ní man friend so bákan ẹbí tán fún obìnrin ní agbára dé tó bá ẹkọ́ kún padà wá wò pé kí ni a ah, in tó ìṣe yìí ní ilé ìgbé mara mọ́ mo kò ẹ̀rẹ́ in tó ní property mo ṣàti méjì tó bá ṣe pé 50 billion ò ní wọ́ọ̀tì ẹni 25 billion dollars lápèjúwe ó yóò lọ sọ́dọ̀ obìnrin tó kọ́ lẹ́yìn tí obìnrin yẹn wọ́n ti sọ di egun ẹja ti ìrọ̀rùn kò lè kọ́lẹ̀ àti tó bá ṣe tán àti lose half of his property so yóò jẹ́ káwọn obìnrin yẹn máa rìn rẹ́gbẹ́rẹ́gbẹ́ máa ṣe tó wọ́n bákan náà láwọn àwùjọ míì wọ́n á sọ yí pé kò kìí ṣe ojúṣe rẹ̀ àti ìṣojúṣe ọkùnrin òní kó máa gbọ́ bùkátà obìnrin yẹn obìnrin yẹn òní ó máa gbọ́ bùkátà ara rẹ̀ ọmọ táwọn lè yọ bí òun ó jọ pín bùkátà yẹn gbọ́ ni sọ̀rọ̀ pé wá àwùjọ báyìí tó ṣe kóbìnrin ló ń bọ́ rẹ̀ wọ́n ti ọ̀rẹ́ ní pave fún láti gbó ọkọ lẹ́nu pé kí ló ń ṣe fún àwùjọ tó ṣe yí pé ọkọ àtìyàwó nájọ ń pín bùkátà ọmọ gbọ́ ìkánú àwọn ẹni tọ́lọ̀ mú jẹ́ ìrí ẹ̀lì ó sọ fún àjọ kan ó ní ní Amẹ́ríkà àwọn ń bẹ nílò oúnjẹ kan obìnrin kan náà ń bẹ pẹ̀láwọn náà àwọn òyìnbó yẹn ìṣẹ́gbé wọn lọ síbẹ̀ ó nígbà tó ń wá oúnjẹ òun wá gbogbo wọn ni olóbìnrin wá wò pé ah, kí àwọlẹ́sìn ní ó kọ́ pé àwọn ìyàwó àwọlẹ́ káwọn bọ́ wọn ni so kóhun ṣe fún yí nìyí ipá àjọjọ ní bíbà yìí kóhun sanwó oúnjẹ yìí ó ṣe nǹkan tó ṣe wípé yóò ní òun lára torí pé tóun bá níyàwó nílé náà yìí ẹ̀sìn kóhun pé òun lòun ó bọ́yàwó ah, olóbìnrin ní àwọn aláìkíláàdì gba ìsìlámù yẹn

lẹ́yìn wọn ló san wá ní sanwó ń járe náà kí la fẹ́ lò nílé yóò ní pé irú obìnrin bẹ́ẹ̀ tó bá ya tọ́ọ̀gì sọkọ lọ́rùn ni a ní kí ló wúlò fún ìbájọ́ ń gbádùn ara wa ni òun bá mi láṣepọ̀ èmi náà ń bẹ́ẹ̀ láṣepọ̀ so ti fifty percent dúkìá rẹ̀ yóò lọ sí àpò ọmọbìnrin rẹ̀ ìyẹn lọ́pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n bẹ̀ ń bà míì kò ní fẹ́ kó obìnrin rẹ̀ lẹ̀ torí pé kò ní fẹ́ kí áàfù dúkìá òun lọ sọ́dọ̀ rẹ̀ at the same time kò ní ní ìgbábùnú bí egungun ẹja ní oṣù jẹ eléyìí ò kì í ṣe ẹ̀sìn ọlọ́run ọba tó dá wa ẹ̀sìn ọlọ́run ọba tó dá wa òní pé ar-rijalu qawwamuna 'ala an-nisa' بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم والصالحات قانتات حافظات تقيم بما أحفظ الله ولا تخافون نشوزهن فعظهن واهجرهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا ọlọ́run wa parí أي wípé ẹ̀yin أي gidi ẹ̀yin obìnrin tẹ́ ń pàṣẹ fún tó ń tẹ̀láṣẹ yìí tó ń gbọ́rọ̀ sí yín lẹ́nu tó ń tẹ̀láṣẹ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ má ní wọn lára wọn ẹ má ṣe nǹkan tó ṣe wípé yóò jẹ́ ìnira fún wọn fàlá tẹ́gbogbo alẹ́ ní nàìjíríà ẹ má máa wá ọ̀nà tẹ́ fi fìtínà wọn ẹ má wọ ọ̀nà tó ṣe pé kí ni ẹ fi fìtínà wọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ ní ìmọ̀ ń ṣe tó ṣe pé yóò ṣàfẹ́ bí tí obìnrin yẹn jáde nílé obìnrin ó máa ṣe gbogbo tí ẹ kó ṣe dáadáa ó tẹ̀ láṣẹ rẹ̀ obìnrin wá tó máa wò pé ah, kí mo tún wá fẹ́ ṣe báyìí gbogbo nǹkan tó ń pa mí láṣẹ náà mo ń ṣe ṣùgbọ́n ọkùnrin yẹn ni onífìtì náà ni ọlọ́run bá subhanahu wa ta'ala ní fa in àtàkùn tó bá tẹ̀lé ìfọ̀lá tẹ̀lé ìfọ̀lá tẹ̀lé ìfọ̀lá ẹmọ wọn náà ti dààmú wọn innallaha kana aliyan kabira tẹ́ bá wò pé torí ipá ní ar-rijalu qawwamuna 'ala an-nisa ẹmọ pé ọlọ́wọ́ bá náà ń kọ́ kana aliyan kabira ọba tó ga ní o ọba tó tóbi ní o tó lè dí pẹ̀lú ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín torí pé tí ń ṣe àbòsí fún obìnrin tó jẹ́ kọ́ níta yìí ẹ ti ṣe àbòsí fún ẹ̀ ń àwọn ẹ̀sùn tí ò jọ mọ́ra wọn nìyí ọkùnrin mi ó fẹ́ kọ obìnrin lẹ́yìn ṣùgbọ́n yóò máa wá àwọn ẹ̀sùn yóò máa wá sí lẹ́sẹ̀ yìí nítorí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó wọ̀ fún ọkùnrin mi yóò na ìyàwó rẹ̀ ní gbogbo kọ́lá ọkùnrin ní ó ra kòbókò sílé pèpé yóò na ìyàwó rẹ̀ tí gbogbo ara yóò bẹ̀ ó nítorí kó lágbára yóò gba lẹ́sẹ̀ tí ó kan lé gungun gbogbo ojú òwú anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní káwọn sáré mọ̀ nípa àwọn tí wọ́n ń ṣe báyìí fáwọn ìyàwó wọn lóṣù ìgbéyàwó náà wọ́n ń ṣàwọn èèyàn rí mi wọ́n wọn kì í ṣe àwọn èèyàn rí nínú wa tó ló jẹ́ pé ta bá lọ wo ìta lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam kò sa ìyàwó ẹ̀ rí kí ẹ ní kí tó ń pé wọ́pọ̀ ìbò fún mi kó wọ́pọ̀ bọ́ọ̀rọ̀ bá ń rẹ́rẹ̀ mọ́ bẹ̀rẹ̀ ẹ̀nà wọn tí ò ní fi àpáṣẹ wọn lára ṣùgbọ́n òun gẹ́gẹ́ fúnra ṣọ́nà ọ̀yàwó ẹ̀rí kò nà wọ́n rí ó lè ṣe hájúrù fún wọn kó pẹ̀ kóòtù wọn tó bá ṣe nǹkan kan tí ó dùn ṣùgbọ́n kó lóun náà wọ́n ní ànábì òun ìyàwó rẹ̀ rí sallallahu alaihi wasallam tó ló jẹ́ pé eléyìí náà ló dá káwa náà kọ́ṣù ọ̀tọ̀ ni tí ó wà pàmì síbù ọ̀tọ̀ ni tó ṣe pé kí ni ó jẹ́ tí ó wà afdọ̀ tó dá ó wà pàmísíwò láti nà wọ́n tó bá ṣe pé kí ni nǹkan béèrè fún ṣùgbọ́n in tó dáa jù ni pé kéèyàn máa nà ìyàwó rẹ̀ kọ́ra ìlòrí yìí tí èèyàn ó pèsè kóńtọ́kọ́ kú rìlíìsì ẹ̀ kóńtọ́ lákẹ̀ẹ́ sọ́lọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n yíyà tàfàrọ́kọ̀ yúgbìn lọ́hù kúlẹ̀ mi sáàtì tí kálukú bá pín yá tẹ́ bá rẹ́ àlámọ̀ rí yẹn yẹn ju ẹ̀ bá wọn rí yẹn parí tọ́ bá pín yá yúgbìn lọ́hù kúlẹ̀ mi sáàtì ọlọ́mọba subhanahu wa ta'ala yóò rí kálukú lọ́rọ̀ kí kálukú fún ìwé rẹ̀ kí wọ́n yìí tẹ́yìn sọ wípé òun ó tọ̀ lákọ̀ rẹ̀ ni kó máa kó bí ti fún kó máa mẹ́rin ẹran ìsìláàmù lóbi sí ilé yìí nínà tí islam sọ nínà tó ṣe pé kò ní fi ọgbẹ́ sí lára ni torí pé ẹlòmí tó máa ń na ìyàwó rẹ̀ nínà tí ó kí ẹ̀wá ní ah, eléyìí tó ń ṣe láàrin à kò sáàz ọlọ́run wá sọ pé ọdúnrún so eléyìí ló wá sọ ti tí wọ̀dùrìbùhúnnà tọ́lọ́wọ́ bá sọ ànábì ṣàlàyé ẹ̀ fún wa sallallahu alaihi wasallam nígbà tí yóò kì í ṣe èyí tí ó dá ọgbẹ́ sí wọn lára ni ẹ̀nà ànábì jẹ́ ká mọ̀ pé kò ń ṣe àwọn tán dánú wa làwọn tán máa ń náyàwó wọn ló jẹ́ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò náyàwó rẹ̀ rí èyí ń lagbọ́dọ̀ máa work towards yíò lágbọ̀rọ̀ máa ṣiṣẹ́ tọ́ a gbọ́dọ̀ wò ó pé ìyàwó wa tán bá ti ṣe nǹkan díẹ̀ nínà lókù sóbìnrin tó ṣe pé ọkọ rẹ̀ ń ṣojúṣe ọkọ rẹ̀ ń ṣe tó jẹ́ ojúṣe tóbìnrin yẹn tí ò wá gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tọkọ bá ní kó mọ́ lọ bìkan á lóun lọ ni látara ọ̀rẹ́kọ̀rẹ́ látara àwọn aládùúgbò burúkú tí wọ́n ń fún ní àwọn ìmọ̀ràn tí mara yóò máa tàpá tí a ṣe ọkọ irú obìnrin bẹ́ẹ̀ kò ń ṣe kọ́ níta kò kì í ṣe kọ́ níta obìnrin gbọ́dọ̀ train ara rẹ̀ láti lè fi rẹ̀ sí nọmba 2 nínú ilé ó gbọ́dọ̀ train ara rẹ̀ ó ṣòro ṣùgbọ́n ó gbọ́dọ̀ train ara rẹ̀ ni ṣùgbọ́n nǹkan tí yani lẹ́nu òun ni pé àmọ́ iye obìnrin lónìí lọ́kọ̀ tí ẹni tí sọ̀rọ̀ tí ó ti gbọ́ ọkọ létí yóò gbọ́ ọkọ létí yóò yí aṣọ mọ́kọ lára ìkanú àwọn bọ́lá ó ti kọ̀m̀plín rú nǹkan báyẹn òun àti ìyàwó tán bá ti ní gbólóhùn asọ̀ láàrin ara wọn nú ilé ìyàwó gan ní kọ̀kọ́ gba etí ẹ̀ náà ìyàwó tó gbé etí rẹ̀ náà ni ó tún wá complain síta ni ó tún mọ ẹgbẹjọ́ sùn káàkiri pé ọkọ náà ṣùgbọ́n kọ́ wá ṣe fún jọ́ kan nígbà tó bẹ̀rẹ̀ nǹkan ẹ̀ ní ọkọ gbé fóònù kalẹ̀ òun rí kọ́ ní ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe ń kó ìgbà tí àti ìgbà mú fọ́kọ́ ọmọkọ́kọ́ rìn kọ́ lọ dáṣẹ́ mọ̀ obìnrin ló tún wá bọ́ta ló tún lọ ń rojọ́ fún àwọn èèyàn ó ti lọ rọjọ́ báwọn àfá mi ó mọ́ náà ó mọ́ ṣe pé ọkọ wa ní kò rí bẹ́ẹ̀ ní ìgbà táwọn tó fi fídíò náà tẹ́rí ọwọ́ tí wọ́n náà bọ́ so ló jẹ́ pé tọ́lọ̀ bá ni ẹni tí máa dá sọ́rọ̀ tó gbọ́dọ̀ wà kí á fún jù kò ní ni ẹlòmíì máa òun ṣe torí so òdodo fún àwọn méjì wọn ṣe bísínẹ́sì ọjà ń bá ara wọn ó kù ọgbọ́dọ̀ àbá náà ẹja kù ọgbọ́dọ̀ ọ̀sáàzù táwọn akù ọgbọ́dọ̀ ọ̀sáàzù yìí tí ọ̀sáàzù bá wá dálé ìdí ń bẹ̀ bẹ́ẹ̀ lórí òfin ọlọ́run ọba yóò mú ọ̀sáàzù lọ́ta ni gbọ́dọ̀ ṣọkọ àti ìyàwó náà ni wọ́n bá kó wá gbọ́dọ̀ àbá tí ọ̀sáàzù bá fò òfin ọlọ́run ọba dájọ́ yóò mú ọ̀sáàzù lọ́ta ni ó lè jọkọ ni ó mú ọ̀sáàzù lọ́ta ó lè jẹ́ ìyàwó onígbà míì tí ọkùnrin àti ìyàwó ẹ̀ bá pè ní àbí ìyàwó ló pè ní àbọ́kọ ló pè ní àṣẹ iṣẹ́ àtẹ́tù ẹ̀ láàrin ara ẹ̀ gbélé yín sùúrù gbélé yín sùúrù torí pé another alternative òun náà ni kí compromise wá bí alọ́dọ̀ ọkọ àbí lọ́dọ̀ ìyàwó kéèyàn kan ṣe kí ni kó tutù nítorí greater benefit tó ń wá nísìnyàwó ó ti yẹ̀yàkúyà ó ti di náà ṣì tún nílé ṣùgbọ́n tọ́kọ́ bá nù wò fẹ́ mọ́ òun wo tàwọn ọmọ fáwọn ọmọ yòókù kan rárẹ̀ ni obìnrin ní tọ́kọ́ bá kọ lẹ́kọ̀ọ́ níbi tó ń lọ bọ́lọ́dọ̀ àwọn òbí rẹ̀ wọ́n yìí gbà padà òun náà mọ̀ ipé tọ́kọ bá kàn ń lẹ̀ wàhálà bò àwọn òbí rẹ̀ onígbà kó dún lé kò dẹ̀ àwọn òbí rẹ̀ ògbò ń gan fún rẹ̀ padà ńlé tó wá lóhun òun gbọ́kọjà tó lọ lọ ọ̀sẹ̀ kan lọ́dọ̀ àwọn òbí rẹ̀ lásán bí ẹni pé kó jáde wọ́n kún mọ̀ fìtínà rẹ̀ nù lé ni ṣé òun ni ó wà kọ́ àwọn ọmọ wa sí ọ̀dọ̀ àwọn òbí àwọn òbí gan rúùmù kan ti bímọ ọkọ ó fẹ́ padà sọ́dọ̀ àwọn òbí rẹ̀ olùwòsùn sí sọ àwọn tọkọ wárẹ̀ ló ń gba àwọn ọmọ fóun fẹ́ mọ tọ́jú wọn ṣé yóò kó wọn lọ ṣọ́ọ̀bù tó ti ń ta táyà ni àbí ṣọ́ọ̀bù tó ti ń ta ni àbí yóò kó wọn lọ èmi léṣẹ́ panabisa àbíbi tó ti ń ṣe àbí iléeṣẹ́ ìjọba ṣé yóò kó wọn lọ síbẹ̀ ìtọ́kù ni pé kó kó wọn fáwọn nígbà kankan mọ báwọn mójútó àwọn yóò bá mọ introduce àwọn ọmọ sí nǹkan burúkú ayé àwọn ọmọ bàjẹ́ látara rẹ̀ látara àìfarabalẹ̀ ìyàwó àbí látara àìṣojúṣe ọkàn gbà ní so ló jẹ́ pé ìgbà mí àwọn afọ́ọ̀mù apẹ̀tù sí wọn lọ́nà wọ́n mọ̀ pé ó kéré yìí ló jẹ̀bi ṣùgbọ́n ṣe sùúrù ṣe sùúrù ṣe sùúrù torí pé nǹkan tí ó bàjẹ́ ó pọ̀ àwọn ọmọ yòókè lálàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ táyà àkúyà sádùúgbò tán ya tọ́ọ̀gì ní látara broken omi bàbá ti lọ báyìí ìyá ti lọ báyìí àwọn ọmọ máa ń rẹ gbére gbé káàkiri àdúgbò ẹni tó ní lọ máa ra gbó wá ẹni tó ní lọ máa rọtí wá látara rẹ̀ wọ́n ìwọ náà mú kéèsì ẹ̀wọ̀ wà ókè mìdọ́lómi ti bẹ̀rẹ̀ kìíní nìyẹn eléyìí àwọn àfọ́bà láti sọ kìíní kejì wọn ṣùgbọ́n gbà tí relationship tó bá di nǹkan tó ṣe wípé ó ti lágbára Islam ò fọ́ọ̀sì yí pé gbọ́dọ̀ mọ gbé pọ̀ntúláàsì wà ń yàtọ̀ fọ́rọ̀ rẹ̀ kọ́ yóò gbìyànjú òkú lẹ́nu sáà àti ọba sọ. So ṣùgbọ́n gbà mí ni àwọn àfọ́kín advice yẹn torí wípé ètò súnmọ́ nǹkan yìí pọ̀ títí ó bàjá pọ̀ sọ́lọ́bìnrin ìgbọ̀rọ̀ jẹ́ni tó ṣe pé ó máa wo nǹkan yìí ó kàn máa máa wo àwọn nǹkan on the surface obìnrin mi ò pè yín ustaz ṣe kúlù wà pàmí síbù kúlù wà pàmí síbù ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ló wà rò gbogbo ẹjọ́ tó wá wà rò sílẹ̀ àpéjọpọ̀ náà ló tún jẹ̀bi rọ̀mí tó rò ẹ̀ sí gbọ́tọ́kọ́ ṣílá pé fún náà ló jẹ́ ìní ìdẹ̀ ni ó rò kalẹ̀ ní tẹ́ bá gbọ́tọ̀kọ́ náà ẹ̀rì pé ọ̀pọ̀ ló jẹ́ bí òyìn ẹgbẹ́ mo fẹ́ ṣe kó ní mo fẹ́ ṣe kó ní fọ́nàbalẹ̀ bó ló ń lọ tó bá lòun gíráǹdì pọ̀ ní kìnnìkan náà pọ̀ ní ìkẹ́kọ̀ọ́kẹ́ kó ló wà pàmí tẹ́bá tó wá sọ pé kúlù wà pàmí sí bàárù wà balẹ̀ ó lè ṣe kò sí problem ẹ nǹkan tó ṣẹlẹ̀ ní pé bó wá ní ẹṣẹ́ lè bá wa dá sí ṣe lè bá wa ṣe yọ́mọ̀ pé gbogbo tó ṣiṣẹ́lẹ̀ ìyàlẹ̀ náà ni bẹ́ẹ̀ náà lọ́kọ́ ń gbà mí òun náà sọ in fact ha obìnrin ọmọ ẹgbẹ́ ti ṣú mi gan ah ustaz ah ọláyé mò ń wo nǹkan kan mọ́ra ah èmi máa tọ̀ lápọ̀ ẹ̀ ní tí mo ṣáà lè tọ̀ lápọ̀ rẹ̀ àkí ló ń ṣẹlẹ̀ ẹ̀ bá ah ustaz ah ní ilé gbà kí ní kan òkè o lè tọ̀ lápọ̀ rẹ̀ tẹ́wàá <laughs> ló lè tọ̀ lápọ̀ àárọ̀ wa balẹ̀ ẹ̀ mo kàn tún mo tàwọn ọmọ náà ah, ní ah ṣígbà nǹkan tó ń sọ fún ìgbà táwọn sọ pé o lè tọ̀ lápá yìí sìn tó wá ní òwò tàwọn ọmọ ok nígbà ń sọ fún ẹ náà nì sọkọ́lọ́ wọn bá kó ṣàánú àwọn àfa àfa mi látara ìfẹ́ dá ọlọ́dẹ yẹn kan yóò máa mófin ọlọ́wọ́n bá yóò máa bẹ́ǹdì ẹ̀ bí a kò fẹ́ bàjẹ́ lọ́dọ̀ ọkọ torí pọ́pọ̀ yẹn ẹni tó rẹ̀spẹ́tì ni kò sẹ́ni téèyàn bọ́rọ̀ rẹ̀spẹ́tì ju òfin ọlọ́wọ́n bá lọ ó la fún eléyìí àbòsí leléyìí nìyí eléyìí tí ò bójú mu ní wọ́n yẹ pé ìyàwó náà ló ṣí mistake ń bí. so eléyìí ni ó ṣe mistake ń bí èyí ń là mọ́lẹ̀ ẹni tí ò ṣe tán àti lè sọ òdodo fún anybody tó bá wà involved kò qualify láti ṣiṣẹ́ àbá torí pé a ti ju anybody láti sọ tó jẹ́ òdodo. solomode kí iṣẹ́ àfáà kò lè àfáà ní ó compromise nítorí pé ẹni tó wà involved ẹni tó ṣe pé kí ni ẹni tó lówó tó nípò tó ní yìí bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ so ló jẹ́ pé ìdásí ọ̀rọ̀ à ń fẹ́rẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́kọláyà nǹkan tó wọ́n ń ṣòro gan-an pàtàkì lọ́dọ̀ àwọn àfá àwọn àfá míì àwọn tí wọ́n ẹ̀yìn obìnrin ni wọ́n máa ń tò sí ní gbogbo gbà kọ́nà kò ní fáwọn obìnrin ló jẹ́ jù ẹ̀yìn obìnrin ni máa ń tò sí gbogbo gbà àwọn àfáà mi lè ń bẹ ní ẹ̀yìn ọkùnrin làwọn ó tò sí gbogbo gbà kò sọ̀rọ̀ ẹ̀yìn ẹni tó yẹ ká tò sí ju òdodo lọ nítorí wáyé kí àwọn obìnrin kí wọ́n mọ̀ lójúṣe wọn kájí kan mọ̀ sí ojúṣe lélẹ́yìí tó o bá ṣe tọ́kọ ń fojú fún fún ẹ ń ṣàánú ẹni o nítorí ẹkẹ́ yẹn mọ̀ pé pẹ́ẹ́tì ọ̀gbẹ́ kí ọkọ mọ̀ kó ṣe rẹ̀ lé kájí kó mọ̀ tó bá ṣe tíyàwó ẹ̀ ń ṣe nǹkan yẹn tó ń fojú fún fún ẹni o abọ̀rọ̀ bára wa sọ tó jò ọ̀rọ̀ tọ́láàkì òun náà ní ká kó obìnrin lẹ̀ àbí ọ̀rọ̀ kóbìnrin ní kí ọkọ òun kórí rízo òun òun ò ṣe mọ́ tọ́pìkì táwọn àwọn èèyàn sábà ń discuss yẹ àwọn èèyàn sábà ń discuss yẹ wàrà tó di di súra òun ni ọlọ́run ọba sọ kalẹ̀ tó pè ní kíni súra tó tọ́lá òjìdí súra ọlọ́run ọba sọ kalẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ń tọ́pìkì yẹn so torí pé kí ó mọ́dà ẹgẹ́ bí ẹni páwọn fẹ́ túlé ṣùgbọ́n tópíkì tá àgbọ̀rọ̀ sàkùn ní bá ṣe máa ń discourse ọ̀rọ̀ nìka agbọ̀rọ̀ máa discourse ọ̀rọ̀ tọ̀láàkì náà pé tàbá fẹ́ kò rìn nílẹ̀ kí ló fà á òun ni pé àwọn èèyàn ń kọra wọn lẹ̀ ṣùgbọ́n náà tán fi ń kọra wọn lẹ̀ ọ̀nà tọ́lọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí ọ̀nà tó ń sọ wọ́n dẹ lẹ́ṣẹ̀ ni obìnrin kúrò nílé ọkọ ọ̀nà tóbìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń kúrò nílé ọkọ ọ̀nà tí ọlọ́run ọbọ̀ nífẹ̀ẹ́ sí ni káwo oníṣin ó ń bẹ nínú àwọn ọkùnrin ẹni tó ti sọ fún ìyàwó rẹ̀ pé mi ìfẹ́ mọ́ tá a bá káyé ìgbà tó ti sọ fún ó ti lé mẹ́wàá wọ́n mẹ́ta náà ló pin ẹni tó bá sọ fún ìyàwó rẹ̀ lákọ̀ọ́kọ́ pé òun ò fẹ́ mọ́ tó gbà padà kó tó lè kó parí ẹgbà rẹ̀ ó tún sọ mí fún ó tún gba padà kó tó parí ìdá rẹ̀ tó bá sọ lẹ́ẹ̀kẹta ọlọ́run bá ní fàlàtẹ̀ sílù làwọn mi bá àdùn hátà tẹ́kì àrọ́lẹ̀ rẹ́ìrà obìnrin yìí ṣàlàyé fún wọn o tó bá ń bá aláṣepọ̀ lẹ́yìn ẹ̀sìn náà ló ṣe ṣé nǹkan báyìí la máa tún fúnpamọ́ láàrin làmọ́lẹ̀ fún wọn ọkùnrin yẹn kó bá la káyè sọ̀rọ̀ ṣé tí consequence kan ní bá ṣẹlẹ̀ tí ó lè fèsì ẹ̀ àbóhùn máa tẹ òfin ọlọ́run ọba mọ́lẹ̀ ẹlùmẹ́ lómi ó ti kọ́lẹ̀ bí ẹ̀mẹ́rin bí ẹ̀márùn ní ó ti kó obìnrinlẹ̀ bí ẹ̀mẹ́rin bí ẹ̀márùn kò ń ṣe mẹ́ta tọ́nà ọba ní òun ní límìtì tó bá pàrà á máa ní ẹ̀hún ọmọ wọ́lọ́mọ aláforíjì ní wọ́lọ́mọ aláforíjì kọ fàlátẹ̀ ọlọ́mọ bá ni fàlátẹ̀ hìlú làwú kò tọ́ àti tó bìnrin bá lọ lọ́kọ mi tí ẹ̀ náà wá kọ́ ọ lẹ̀ wílílì ìgbà ẹ̀rọ lè gbà padà eléyìí tá ń sọ yìí kò ń ṣe àárín àwọn area boys là ń sọ wọn láàárín àwọn tí wọ́n jẹ́ ẹni tí láwọn ń ṣe àwọn nǹkan báyìí common náà so ó ti ló tí ó ti tó bá ti di pé nǹkan díẹ̀ ṣẹlẹ̀ bá òun kọ́lẹ̀ wọ́n tó lè sọ yẹn rántí pé nǹkan yẹn nìyí ó ní repercussion tó bá ti lè dúró sí repercussion pé àwọn kò gbéra dìde ládùúgbò inú àwọn mọ̀lẹ́bí tó wọ́n bá ẹ̀yà wa parí ẹ̀ kẹ́kẹ́ ẹ̀yà wa yá ẹ̀kọ́ jẹ́ ní ah, bàbá ó ti pé mẹ́ta bẹ́ẹ̀ ọlọ́run ọba láàlẹ́ fẹ́ra mọ́ ẹ̀ ọlọ́run ọba òróró ọba láàmú ọlọ́run ọba ẹ parí ẹ̀ parí ẹ̀ tó bá gba ìgbàkúgbà ló gba òórojọ́ wájú ọlọ́run ọba zìnẹ́ ló ń ṣe tó bá súnmọ́ ẹlẹ́yìn ìgbà yẹn bàbá kan ò lè sọ wípé kí ni ọlọ́wọ́n bó róró ní ọba aláforíjì ọlọ́run tẹ̀mọ̀ bá lọ torí náà ó ní láti rò dáadáa tí wà fi àwẹ́ ọba ní gbogbo wa sọ láàrin ara yín ṣọ́ ẹnu ẹ níbi ọ̀rọ̀ mi fẹ́ mọ́ máa ń jẹ́ kí ẹ wọ ọbẹ̀ tó bá ti lè tó tì bẹ́ẹ̀ lóbìnrin tó ṣe yí pé ìkẹ́kọ̀ọ́ yìí ti ṣẹlẹ̀ ẹ ẹ release me release me that is only the color tó bá rí ìsìn máa para mi tó bá rí ìsìn máa para mi torí pé mo díẹ̀ nínú òfin tó ní ṣe pẹ̀lú kíní kó wo kàn lè kẹ́rù jáde lé kó máa lọ lónìí kọ́kọ́ rí tọkọ̀ bá wá ní òun rí mi zẹ̀ bí ó ṣe bu ẹkún nìyẹn àtìlú ah, bá jẹ́ ẹ̀ẹ́kìníkà ṣẹ́lúwà lóní kó rìlíìsì ẹ̀sì olúwà parẹ́ tí ó bá rìlíìsì ó ti wá lọ rìlíìsì ẹni tó bá tún ti ẹ bàjẹ́ ẹ̀ẹ́ ẹ lọ ṣe nìkan mi ni o nìkan tuntun bó ṣe fẹ́ lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀tún lọ tún ní ìṣe ọ̀rọ̀ pé ẹ̀dí ká parí ẹ̀ láàrin ara wa wọ́n pé mo nífẹ̀ẹ́ ìmìnà nífẹ̀ẹ́ kankan èṣù ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ́ parí ẹ̀mẹ́ yẹn o tẹ́ bá parí ṣe ẹgbọ́n lọ tún bá wọn kan yìí a máa sọ fúnra wa láti lè pàkíyèsí ara wa ká máa ti sọ àwọn obìnrin tán ẹ̀dí ẹ̀dá kan tó wọn àtọkọ bá ti ní ìṣù díẹ̀ báyìí sí ní ìfẹ́ mọ́ ó ti kẹ́rù kúrò lé the next thing next month ni the following month ni kó padà kọ́ ọ̀ ti tún fẹ́ lòmíì ó ti tó kó lọ yẹ lòmíì ọkọ tuntun bẹ́ẹ̀ náà kọ̀ọ̀lẹ́ ṣe máa ń fẹ́rẹ̀ nínú Islam o lè tọ́rù jáde ní ọkọ̀ fúnra rẹ̀ òun ni kó ìlú ìdí yóò rí ibẹ̀ tí ò bá wá gbà ẹ gbé lọ ọ̀dọ̀ adájọ́ fún àtẹ̀pẹ̀tẹ̀ immediate ṣùgbọ́n kóbìnrin kan ló ń kúrò nulé òun lọ fọ́kọ mi zina ló lọ ń ṣe zina ló lọ ń ṣe so gbogbo àwọn kan yìí lágbọ́dọ̀ sọ fúnra wa kó tó rọ́ọ̀lù wo dáadáa kò ṣe pé wà á rọ́ọ̀lù tán wà máa jẹ́ ká fáwọn tọwọ́ yìí pàtàkì so kí ló mú àmọ́ sọ gbogbo eléyìí òun ni pé kóbìnrin kan gbìyànjú láti jẹ́ ọ̀nìfà ká mọ̀ jẹ́ káwọn èèyàn ti wà láwùjọ tá wà ẹlòmíì tí ẹ ti bàjẹ́ lọ́yìn ọ̀dẹ̀ ọkọ rẹ̀ ní oúnwẹ́ ẹni tí ó fi kúnra ni obìnrin mi tó ṣe pé òun gan fún rẹ̀ ló ń bọ́ra rẹ̀ lábẹ́ ọkọ tó ń wá

nígbà tó ń lọ bí iṣẹ́ pẹ̀lẹ́rìí yóò wá wọlé wà rí kó wá fún púpọ̀ wọ́n ó ti wá wú látara kí ìrẹ̀kẹ́ ti wá ba ọkàn jẹ́ ó ti yìn ẹ́ ní ẹ̀yìn tí ó bá ti ẹjẹ́ agbọ́dọ̀ ṣọ́ra fún àwọn ọ̀rẹ́ agbọ́dọ̀ ṣọ́ra fún àwọn ọ̀rẹ́ báyìí ṣe lè pàtàkì púpọ̀ kájẹni tí ó mọ̀ gbọ́rọ̀ sí ọkọ wa lẹ́nu bá ṣe ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ìgbọ́rọ̀ sọ́kọ wa lẹ́nu lópinpá tí ọ̀rọ̀ yẹn ò bá ti tako àṣẹ ọlọ́run ọba tí ó dẹ̀ ń ṣe nǹkan tó jẹ́ nǹkan tó ju agbára wa lọ lára ìtẹ̀láṣẹ ọlọ́run ọba náà ni gbogbo àwọn nǹkan tí àwọn fẹ́mínísì tí wọ́n ń ṣe àwọn obìnrin títí wọ́n ti bàjẹ́ tẹ́ ń ṣe káàkiri tàbáwọ̀ àwọn ìlú òyìnbó oríṣiríṣi ni wọ́n ń gbé àwọn ọmọ kéékèèké tán ìdọmọ ọdún méjìlá lọ láwọn ìlú ní wọ́n ní wọ́n ti tó láti máa bá láṣepọ̀ wọ́n nítorí pé kí wọ́n ti reach age of consent ọmọ ọdún méjìlá ó ti dé age of consent ọmọ 14 years lóbìnrin ó ti dé age of consent 16 years ó ti dé age of consent wọ́n lè máa bá wọn láṣepọ̀ ṣùgbọ́n àwọn atáṣe òfin yìí náà náà ṣe òfin wípé ẹ lè fẹ́ ọmọ 14 years níyàwó ipò kiri ṣùgbọ́n ẹ lè bá a sùn torí pé ó ti dé age of consent tí o bá sọ pé rẹ́pù kò sẹ́ni tó lè sọ pé kí ni tó ṣe yẹn rọ́ǹgì láwùjọ wọn ló fi jẹ́ pé ta bá wo àwọn ìlú bíi Spain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn aṣẹ́wó pọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn sọ wọ́n daṣẹ́wó látara pé kí wọ́n ń wo pé wọ́n ti tó wárí àwọn asọ wọ́n jẹni tó ti lálà sí ìgbésí ayé wọn ikú wọ́n lè ṣe wọ́n ti déèdò consent àwọn ọkùnrin ń bá wọn láṣepọ̀ bóyé wọn wà rí páwọ èèyàn avoid láti fẹ́ wọn ṣùgbọ́n nínú Islam ní ọmọbìnrin tó bàlágà ó tó lọ́kọ̀ kò bá dọ́gbọ́ sí sí years old inú bá fi lè mú lè lóyún ní ó túmọ̀ sí pé kí ni ó tó lọ́kọ̀ ni tábà lọ wo ní ṣìkà gbogbo ẹ̀ ní the youngest mother in the world kí ni éjì ẹ̀ ni ṣùgbọ́n wọ́n aláwọ̀ dìnà ṣíṣe wọ́n tako àríṣe nìka wọ́n á tako à ń fẹ́yàwó méjì ṣùgbọ́n wọ́n gba wípé ọkùnrin lè máa ní girlfriend yóò náwó fún girlfriend náà ni ó bí ó ṣe náwó fún ìyàwó tó bá fẹ́ ṣùgbọ́n wọ́n ní girlfriend dá ìyàwó dá nítorí pé kí ni láti lè fi respect obìnrin ṣùgbọ́n ń bàtà àwọn obìnrin yẹn jẹ́ torí pé girlfriend yẹn ni ta ni ó fẹ́ tí ó fi ṣe àwọn ní àwọn ilé iṣẹ́ míì náà wọ́n ti bá wọn ọmọ táwọn aṣẹ́ lọ síbẹ̀ náà obìnrin wọ́n ti bá wọn láṣepọ̀ ní àwọn báńkì oríṣiríṣi mára wọn bẹ́ẹ̀ àwọn ọmọ míì wọ́n tréní wọn láti lè máa lọ bá wọn olówó míì láti lè fi fà wọ́n pé ká máa báńkì pẹ̀lú àwọn wọ́n ti àwọn obìnrin sí wọn mo bá yí àwọn ọmọbìnrin yẹn jẹ́ lọ so imú àwọn obìnrin báyìí ó ní táwọn náà ń ṣe níbàjẹ́ láwùjọ ó ní táwọn náà ṣe ń dọ́pọ́lọ àwọn èèyàn rú so àwọn obìnrin wá gbọ́dọ̀ farabalẹ̀ gan-an kámọ̀ pé ọlọ́mọba tó dáhùn ò fẹ́rù nǹkan bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ mẹ́ni tí èèyàn mú lọ́rẹ̀ yín àwọn èèyàn tí ó bá tàwọn obìnrin jẹ́ pọ̀ntàmùtìrẹrẹ níta wọ́n pọ̀ jẹ́ tìrẹrẹ lóbìnrin míì bìlíìfù ẹni pé ọkọ ọ̀hún òun nìkan náà lóní níyàwó kò mọ̀ pọ́pọ́ ti fúnyàn lóyún ta tó ti bímọ ìgbà tó bá di wípé ọkọ kú làwọn mú bá máa yọjú èmi ò bá rán máa dì wọn àmọ́ iye wọn tán bẹ ní psychiatric hospitals látara pé in tí ó mọ̀ rí rẹ̀ ó trọ́ọ̀sì ẹ̀ délẹ́bù wípé òun ò rò pé orí bra obìnrin kan lẹ́yìn òun ṣùgbọ́n tó bá di fún jáde láyé táwọn ọmọ yẹn ń jáde tájọ́ bí ẹ̀pà nàìjíríà mọ̀ pé ah, ọkọ̀ òun ti ṣe nǹkan ẹ̀ẹ́kan rí tí ó kàn pariwo ni ariwo tó pa ẹ́ ni ó ya wèrè lọ ni ẹ́ à ń sá fún reality à ń sá fún tí ọlọ́run ọba ṣe lófin ọlọ́run ọba lẹ́ lè fẹ́ ju ìyàwó kan lọ

àwọn ẹ̀yà wa kọlọ̀wà kò ṣe wọ́n ní kọ̀ọ̀dítà kọlọ̀wà subhanahu wa ta'ala kò ṣe àwà bá jẹ́ ọkọ àtàwọn ọmọ ọwọ́ ọkùnrin náà àtàwọn bàbá wa kọlọ̀wà kò ṣe wọ́n ní ọkọ dáadáa ni kò ṣe wọ́n ní ọkọ tó ṣe pé ó mojúṣe rẹ̀ tó ń ṣe ojúṣe rẹ̀ kọlọ̀wà subhanahu wa ta'ala kò ṣe àná wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا kọ́lọ́bà àkọ́ àlékún ọba àti àlékún àríjìkì àti àlàáfíà ìṣẹ́ olóore